Stop. Yeah, yeah. Koiki bringing the world to your doorstep. yorùbá fẹ́ dá dúró ẹjẹ bá mi máa fún wọn ìyàwó ẹ bá mi máa ọjọ́ ilé gbẹ̀gbẹ́ yẹn kọjá ìyó gbẹ̀gbẹ́ yẹn kọjá fún wọn. ìgbà gbé inú ọjà báyìí níṣẹ́ ni inú àwọn ará ọjà ń dùn ṣìkìrì. ọjà ọjà lẹ́sìn lọ́yà la wà báyìí. As you can hear from our boss, ọjà ẹlẹ́sìn lọ́yọ̀ làwọ̀ báyìí. Gbogbo àwọn ará inú ọjà ni wọ́n dẹ̀ tẹ́wọ́ gbà wá. Wọ́n gbà wá inú wọn dùn. A ti sọ fún wọn wípé ìròyìn ayọ̀ la mú wá fún wọn. Wọ́n gbà wá tọwọ́ tẹsẹ̀ ni. Àti Nàìjíríà ti ẹ̀ ti sọ́pọ̀lọpọ̀ èèyàn. Ẹ bá mi fún wọn, ẹ bá mi fún wọn bá mi fún wọn bá mi fún wọn yìí la ṣe jáde. àṣọ nàìjíríà fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn. ẹ bá mi fún wọn ìyá wa kó ọ̀rọ̀ owó ṣáájú wá. No more election ṣé nàìjíríà yorùbá nation now yorùbá nation now. bẹ́ẹ̀ ni kò sẹ́lẹ̀ṣọ̀ mọ́. Mama. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí àwọn Haúsá àti Fúlàní nínú ẹ̀gbọ́n ẹ kóra yín jọ ẹ ká mọ̀ ẹ ká mọ̀ kò tó bá ah, ṣẹlẹ̀ ẹ ká ṣẹlẹ̀ Yorùbá nation more of Oya oya oya oya oya oya oya. Ẹni ẹ wa fún èèyàn kan kó bá wa kà á, ó kà á sí Yorùbá nation. Ìròyìn ayọ̀ la mú wẹ̀rẹ̀. No more Nigeria. Nigeria function. No election. No want Nigeria but Nigeria is not functioning. No more Nigeria kò ń ṣeré o àfi ṣeré o kò ń ṣàwàdà o. Koiki Media bring the world to your doorstep. Unless lawyer market la wà báyìí. Alẹ́ṣin lọ́yẹ̀ market láwà ní ìlú Ìbàdàn a fẹ́ kí àwọn èèyàn wa mọ̀ wípé Nàìjíríà ò pè ẹnìkankan wá mọ́ location four one nine ní. Ma, supported. Thank you. God bless you. Yoruba Nation now. No election 2023. No more election. Kò ń ṣeré o. Ó máa ṣẹlẹ̀ ní o. No more. Mama, Nigeria is not working. Oh, ẹ ṣe mọ màmí. Ẹ ṣe gan màmá mi. Na confam mu baba. <laughs> Mama, yeah, good afternoon, mama. Yes. Yeah, I heard your statement. You said Nigeria is a scam. Yes. Fine, Nigeria is not okay. Well, everybody knows that. Okay. Nobody's praying for his own nation to be condemned. So yes. We have bad leaders, no doubt about that. Yeah. The only thing that could heal this land is prayer, not evil pronunciation. Okay. I would say we should mind our tongue. Okay. Remember, okay. That with our tongue we can make alive and we can make dead. dead. Beautiful. We know we have bad leaders. Yeah. Why don't we come as one okay. and raise up our hands? Let's pick a date okay. and raise our voices to court and okay. call upon him. Okay. That every scam leader we have yeah. in yeah. Ghana, Ghana. Oh, Towa. Oh, Nani Ghana tẹ́lẹ̀. Àwa la fún Ghana ò ní kankan. Bẹ́ẹ̀ni. Wọ́n sáwá síbi báyìí. Bẹ́ẹ̀ni. But when the time came, mm. all the leaders were mm. ọkùnrin ọkùnrin. Yeah. How God did it kò yé máa. You wa, yes. can do is just to call on God. Thank you very much. I, I, I, love, I love this courage, man. That's no, we I so do. Because so every day, every day, every I don't day, your face. my yeah, face. Don't, yeah, don't every day, every day. Yeah, Mama. In my own quiet time. Yes. I read you my pray. Good. Because so the Bible says we shall eat of the land. land. And I will tell God, how will I eat of the land when the land is bad? But, when the land is bad, yes, how can I eat? How can I eat of the land when the land itself is this land. yes. And we tell God, Father, yes. heal this, this land. land. Yes. If it's the people, the leaders you have placed there that are the ones killing this land, destroy them. I don't even Now, now, now, you said something. That yes. The point I want to bring out, yes. one Nigeria. There's nothing like one Nigeria. We have been practicing one Nigeria. For long, for long. And those people have been rotating it within themselves. It is one Nigeria. Now, Mama, we need your prayer in each aspect. We need our own land. Let us stand and let's see what will happen. There are a lot of opportunities in this about new land. Okay, what about those who have become part of it, who are not from this, but uh, from Yoruba aspect? Like me, for one now, yes. I, my entire life was spent here. Good. I'm from Delta. Delta. Awala Leko. But all the I enjoy fine. Good. But I've lived my now, entire this, life. Now, this is how you do it. It's a free, fine country that we are going to do. If you wish to be with us,